òwe ilẹ̀ áfíríkà kan ló pa yí báyìí ẹni à ń bá ń bá wí tí ń warùn kì òjijì ni ó parun tí ó túmọ̀ sí wípé ẹni tí ó bá kọ̀ láì gbọ́mọ̀ràn yóò jìyà àtúnbọ̀tán ẹ̀ wà lábẹ́ ààbò kí o sì gba abẹ́rẹ́ àjẹsára. ìjọba àkọ́kọ́ jẹ́ àpapọ̀ àwọn ẹgbẹ́ tiwantiwa ẹgbẹ́ àwọn ẹ̀yà àríwá Northern People's Congress tí Sir Ahmadu Bello darí ẹgbẹ́ tí ó kún fún àwọn ará àríwá ẹlẹ́sìn mùsùlùmí